ẹ máa kú dédé wòyí o ní gbogbo ibi tí ẹ ti ń wò wá ẹ bó bá jẹ́ àárọ̀ ni ẹ káàárọ̀ tó bá jẹ́ alẹ́ ẹ kú àṣálẹ́ ìyẹn ibi tí gbogbo ibi tí ẹ ti ń wò wá káàkiri orílẹ̀-èdè àgbáyé ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò lágbo òṣèlú tó ti amúwá sí ojú ìwòran yín láti iléeṣẹ́ Orísun TV tó wà lórí StarTimes ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí hmm, ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀súnwó bá a ṣe ń pawó wọlé àti bá a ṣe ń gba owó bí ìjọba àpapọ̀ bó ṣe ń gba owó lọ́wọ́ aráàlú àti bí aráàlú ṣe ń sanwó fún ìjọba àpapọ̀ ojúṣe àwọn méjèèjì ta ló lẹ́tọ̀ọ́ láti gbà àwọn òun ló ń gbà ètò wo ni wọ́n là kalẹ̀ ǹjẹ́ bí wọ́n ṣe ṣe ìlàkalẹ̀ ètò yìí ìyẹn ìjọba láti gba owó ǹjẹ́ ọ̀nà tí ó bójúmu ni ọ̀nà tí ó rọrùn fún ará láti san ṣé ọ̀nà bẹ́ẹ̀ ni wọ́n gbà ohun tí a fẹ́ ní ṣókí ó dárí pé VAT and taxation gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò lágbo òṣèlú àti náà gbàrà àti náà gbòòrò a lọ gbé ẹni tó dáńtọ́ àwọn tó tó itọ́ dá lẹ́nu ìgbín tó mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀ṣúgbóná àti bí wọ́n ṣe ń ṣe bóyá ṣe ìṣirò àti bí wọ́n ṣe ń yẹ ìwé ìṣirò wò àti gbé wọn wá sórí ètò láti wá ṣàlàyé àwọn òwò ló àwọn òwò ni àwọn òwò ló láti sanwó àti àwọn wo ló lẹ́tọ̀ọ́ láti gbà àti lọ gbé wọn wá ó wà pẹ̀lú mi nílé agodo lónìí ẹ kí n tó lọ fi ojú wọn hàn ó yẹ ká fi ọpẹ́ fún ẹni tí ọpẹ́ tọ́ sí ká fi ìbà fún ẹni tí ìbà tọ́ sí ìyẹn Ọlọ́run Elédùmarè mo tó wá dúpẹ́ wípé èmi Adéjọkẹ́ Bákàrè tó jẹ́ atọ́kùn ètò lágbo òṣèlú mo wà pẹ̀lú yín lónìí ní àlàáfíà àdúpẹ́ gidigidi lọ́wọ́ Ọlọ́run ẹ àlejò mi <clears throat> gẹ́gẹ́ bí mo ti sọ ẹ a máa fojú wọn hàn báyìí ǹjẹ́ ẹ̀yin ará ilé ẹ ti ṣetán láti darapọ̀ mọ́ wa lórí ètò yìí lónìí ẹ̀yin tí ẹ bá kọsẹ̀ bá wa nígbà tá a ti bẹ̀rẹ̀ àǹfààní wà fún yín láti lọ gbọ́ gbogbo bí a ṣe ṣe lórí àwọn ẹ̀rọ alátagbà wa ìyẹn Facebook ni o Instagram ni o YouTube ni o ẹ máa rí gbogbo ẹ̀ wò níbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ a fẹ́ dé ilé agbára náà tí mo bá padà dé àlejò mi á kí ẹ̀yin ará ilé wọn á tún sọ orúkọ wọn fún yín lẹ́kùnrẹ́rẹ́ lágbo òṣèlú ó ní ètò ó sì ń tẹ̀síwájú ẹ máa bá wa kálọ.